بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ọjọ́ ọdún gangan àwọn tí wọ́n fẹ́ já sí bẹ̀rẹ̀ o àwọn sẹ́yìn sì ní ọ̀dà téèyàn bá tò ó bá níbi ṣètò ṣùgbọ́n kò sí ohun tó burú ńbẹ̀ tó bá ipá bá rí tò bá níbi ṣètò kò sí bá ṣètò tá a tó dáadáa ìyẹn ni pé bò ní ànẹ́bì ṣètò nínú súnà òun náà ni pé a kọ́kọ́ lọ sọ̀kò tá a bá sọ̀kò tẹ́ a pa ẹran tàbí kí wọ́n dùn ẹran tàbí kí wọ́n jò lé wọ́n gun láàkọ̀ bákan náà a fàárí a wà lọ sí tọ́wọ́ fòlè fàádọ̀ a sì ṣe sáàyù ìyẹn ni pé sọ̀fà báyìí náà ni mo wà fẹ́ǹtì àjẹgẹ́ bá jẹ́ àjìtàmọ́ tó bó jẹ́ gbogbo àtàlọ́ láti nàìjíríà àjìtàmọ́ là ń ṣe so a sì sáàyù ìdápadà ṣàlàyé níwájú ṣùgbọ́n síbẹ̀ náà kò sí ìta àti ṣáájú ta àti ṣáájú ànẹ́bí ń sọ pé la haraj ya haraj kò sẹ́sẹ̀ fún yẹn kò sẹ́sẹ̀ fún yẹn ṣùgbọ́n tá a bá rí tó báyẹn lọ dáa jù kí n tuntun sọ lẹ́ẹ̀kan sí tó agbóyìn bá kọ́ ráyè lọ ju òkò lẹ́yìn ìgbà náà tó wá pa ẹran lẹ́yìn ìgbà náà tó wá fa eré tó gé e kánná lẹ́yìn ìgbà náà tó wá lọ sí tó fèrè fàádọ̀ òun lọ dáa jù ṣùgbọ́n kì ó ti yẹ tí ó gbà yé wa so kán lè bá a rí sọ dáadáa a fẹ́ pẹrẹ ni o tàbá fẹ́ dún ẹran ìhun tó dáa jù náà ni pé ká wáàyè ààyè pé wọ́n ti máa ń dún ẹran yẹn nínú adìyà níbi àmọ́sà àràsàlà ló sì wà nínú súnà so tó bá yà jẹ́ pé bóyá ààyè tí wọ́n ti ń pa ẹran yẹn ààrí ṣe ibòmíì láti rí ipa kò ohun tó burú ní mọ̀nà kọ̀bá ti jẹ́ nílùú mọ́kànnì tó rà sọ pé kọ́dínà how to her níbi yìí ni mo ti pa ẹran wọ́n múnà kúlò ha múnà ha ìyẹn bí àìsàn tí máa ń pẹran ní múnà ni o àníbi wá ní pé gbogbo múnà gẹ́gẹ́ fúnra rẹ̀ tá à ń pè ní mìíràn gbogbo bí tá a ti lè pẹran náà ni bákan náà gbogbo alálàájì tó bá pẹran nílùú mọ́kà ó lè pa fani haro fèrè halẹ̀kọ̀ ìyẹn alálàájì náà tẹ wá láti ìlú mọ́kà ẹ lọ ẹ lè pẹran láti ilé yín láti ìlú mọ́kà yẹn náà sọ nínú súnà òun náà ni pé ká dúbò ẹran yẹn tàbí ká gún ẹran wa fúnra wa ni o tá a bá ti wá lè ṣe ẹlòmíì lè bá wa ṣe nínú súnà ní ká pa fúnra wa tá a bá ti wá lè ṣe kẹlòmíì ọba wa ṣe tá a bá ti fẹ́ pẹrẹ ilé bá ti máa ń pẹrẹ á dojú ẹ̀kọ́ kíbla o á sì gbé bá a ti máa ń pẹrẹ sẹ́yìn má jà pẹ́ ń bẹ́ ká kùnmí nínú àdúgbò rẹ̀ gbólóhùn wo láàṣọ gbàtà bá fẹ́ pẹrẹ á sì bísímìlá wallahu akbar اللهم إن هذا منك ولك اللهم تقبل مني بلون تاسونيو بسم الله والله أكبر اللهم إن هذا منك ولك اللهم تقبل مني كنت تسألك كتا بسم الله والله أكبر اللهم إن هذا منك ولك اللهم تقبل مني gbólóhùn yìí òun láàsọ gbàdá fẹ́ pẹ̀rẹ̀ wa. bákan náà ká má gbàgbé pé tá a bá rẹ́rẹ́ pa lóòjọ́ ọdún a lè pa ń jọ́ kejì ọdún o tá a bá rí pájọ́ kejì a lè pájọ́ kẹta tá a bá rí pájọ́ kẹta a lè pájọ́ kẹrin torí pé àsìkò tá a máa fi ń pa ẹran ọdún arúbáta ìyá mẹlẹ́yìntì àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin ni o ọjọ́ ọdún jọ́ kejì jọ́ kẹta jọ́ kẹrin òun náà ni ọjọ́ ọdún òun náà sì ni tọ́ba ìpa bá rí ipa lóòjọ́ ọdún gẹ́gẹ́ owó ẹ̀yọ́ mọ̀ hajjil akbar òun ló dájú ṣùgbọ́n tá a bá pa tá a bá rí pájọ yẹn àwọn àṣàlọ́sàtà ìyáàmù tẹ̀síríkì náà tá a bá ti pa a lè pa tọ́ba nàbí Muhammad sàrà sọ pé kúlọ̀ ìyáàmù tẹ̀síríkì dàbà àwọn ọjọ́ méjì ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin tí ń bẹ lẹ́yìn ọdún iléyà gẹ́gẹ́ ọjọ́ tá a lè fi pẹ́rẹ́ ni èrò hadith yẹn sì ní àti sọ̀lá láfíà nínú súnà ní pé ká jẹ nínú ẹ̀rẹ́ wáyìí inú súnẹ́sì ni pé ọ̀yẹ̀tọ̀ sẹ́wọ̀dọ̀ mi ní ìlà báládì ká máa fa ara níbi ìṣẹ̀lá a lè mú lọ lúwa o a lè mú lọ lúwa gẹ́gẹ́ bá nàbí àmúṣà sàrán mi ṣe tó yẹ pé ó mú lọ lú bákan náà ká fún àwọn aláìní jẹ nínú súnà lọ́wọ́ ó sì ṣẹ̀tọ́ àwa méje dèrò mọ́ màálù bẹ́ẹ̀ ni a lè dèrò mọ́ ràkúnmí ẹni tí ó bá wá rí ẹran pa níbi iṣẹ́ ají rẹ̀ fàlẹ́ ìsìyá mọ̀sálásátà ìyá ń fi hajj

sọ yọ gbà àwẹ̀ yẹn gẹ́gẹ́ bá nàbí sọ pé lam yurakhisu fi ayyami tashrik wọn ò ṣe ní fúfúyẹ́ ní àwọn ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọdún lápẹ́lẹ̀ ayyami tashrik wọn ò ṣe ní fúfúyẹ́ o à ń yẹ sumna kéèyàn gbà àwẹ̀ ń bẹ illa liman lam yajid al-hadi àyàfi fẹ́ni tí ọba yàn lẹ́pa òun sì ọlọ́run bá sọ ilé yìí nínú sọ yìí Bukhari àtàwọn míì bákan náà tí a bá ti wá pẹrẹ tán èèyàn tàbí kéèyàn gé ẹkùn ṣùgbọ́n tí a bá fa gbogbo orí rẹ̀ lọ dáa jù torí pé ó sọ ọlọ́run bá sọ náà àdìsí kan tó yẹ pé Bukhari àti Muslim gbé jáde ó sọ ọlọ́run bá sọ pé Allahumma rihamu muhalliki ìyọ́nà bàbá mi kẹ́ gbogbo àwọn tó fa orí wọn ò lóòjọ́ ọdún yẹn ìyàwó alálàjì wọn bá rí o àwọn sàbẹ kọkú wà lómo kọsìrì náà ya Rasulullah àtàwọn tí wọn bá gé ẹkún náà lòún ṣe Ọlọ́run tí wọn bá rẹ ẹkún ànábì sọ pé Allahumma rihamu muhalliki lẹ́lẹ́kejì àwọn sàbẹ sọ pé wà lómo kọsìrì náà ya Rasulullah ìyọ́nà nígbà tó di ẹlẹ́ẹ̀kẹrin àlẹ́bí sọ wá sí sọ pé wọ́n ní mọ̀kọ́ sẹ́rí àtàwọn tí wọ́n bá rẹ̀kùn ní ló jẹ́ pé a lè rẹ́kùn ní ṣùgbọ́n ká fà ń lọ dájú nínú súnà òun náà pé tàbá fẹ́ fá orí wa látọ̀tún láti gbé gẹ́gẹ́ bí àfàwà anẹ́sì ti gbà wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam káwá fá orí àwọn ọkùnrin nìkan ló wà fún kò sí fáwọn obìnrin o àwọn obìnrin káwọn gé irun tiwọn lókun kí wọ́n gé ikùn lókun kí wọ́n gé ikùn tòun ṣe ọlọ́ọ̀bà sọ pé laysa ala nisai halqun kò sí fún àwọn obìnrin kí wọ́n fa orí wọn o innama ala nisai at-taqsir níwọ̀n táwọn obìnrin ó ṣe náà ni pé wọ́n rẹ̀ ẹ̀kún bó wọn ti wá rẹ̀ ẹ̀kún fatajma'u sha'raha fanaqasu minhu qadra al-anmala yóò kó gbóhùn rẹ̀ jọ yóò wá gé ohun tó yẹ pé kò ní ju orí ọmọ níka lọ orí ọmọ níka ní kò ní bẹ́ẹ̀ lọ. bákan náà ó ṣètọ́ fún ìmáàmù kó ṣe kútúbà lóòjọ́ ọdún ní mùnà láàrin àsìkò tán sí jíjá mọ́ra yẹn so nígbà tí ó bá ti di àsìkò ha tí ó fi mọ àwọn èèyàn nípa mọ̀nẹ́síkà wọn bó láti wá ṣètò wá fún ìfà àtọ̀ tábà ti lọ gẹ́rù wáyé agi ìkànnà agi ìkànnà ọwọ́ àti ṣẹṣẹ so tábà ti ṣẹlẹ̀ yìí tán n tó kún náà ni pé bó láti lọ ṣe tọwá fún ìfà àtọ̀ so tọwá fún ìfà àtọ̀ tàbí kálọ̀ ṣe jámúrọ̀ èyí ò tàbá rí ṣe so òun lè kò sí ìta àti síwájú ta àti síwájú ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti fẹ́ ṣàlàyé lọ́jọ́ yẹn náà ó ṣàǹfààní kálọ̀ ṣe tọ̀wáfólì fàdọ̀ lóòjọ́ léyà ìrẹ̀gẹ̀ a lọ tọ̀wáfù mọ́sálásí ọlọ́run kàábà lẹ́ẹ̀mejì gẹ́gẹ́ bá ìṣọ́lọ sẹ́yìn nígbà tá a ti tọ̀wáfù lòkòdó àti tá a ti tọ̀wáfù yàmù tẹ́ríwíyà yẹn ihun tá a kẹ́ni ṣe ń bi tọ́wá fìlè fàádọ̀ yìí ká gbọ́ dáadáa o pàápàá jùlọ àwọn ọkùnrin o. a ní jẹ́nìkan tá a yọ pa ọ̀tún tá a yọ síta o tọ́wá fìlè kòdóòmù láti máa ń ṣe bẹ́ẹ̀ o àti tọ́wá fùtá ṣe níyàwó mọ̀tàlúyà láti máa ń ṣe léyìn. ṣùgbọ́n tá a bá ti tọ́wá fìlè fàádọ̀ a ní yọ apá kẹ̀kẹ́ síta mọ́ o ká gbọ́ yé dáadáa o ká sì sọ a ní yọ apá kẹ̀kẹ́ síta mọ́ o yẹn bá ti sọ pé èèyàn yọ ọ̀tún síta èèyàn pa kájà èèyàn pa sí èjìká ọ̀tún ìyẹn pé èèyàn faṣọ bo èjìká òsì èèyàn wàá yọ apá ọ̀tún síta ṣùgbọ́n ní ọjọ́ yàmọ̀ tàwáfùlì fàdọ̀ yìí à ní ṣe bẹ́ẹ̀ o bákan náà tàwáfùlì fàdọ̀ yìí à ní ṣe kẹ̀múkẹ̀mú mọ́ o níbi tàwáfù ẹ̀mẹ́ta àkọ́kọ́ o gbogbo ẹ̀mẹ́je tẹ́lẹ̀ yìí nísìn a máa rìn ní nọ́mà náà torí pé ohun tá a sọ pé ohun tí wọ́n fi rìn bẹ́ẹ̀ nígbà yẹn òun náà ni pé àwọn kèfèrí wọ́n lérò wọ́n ti sọ àwọn ẹgbẹ́ wọn ti parọ́ fúnra wọn bẹ́ẹ̀ bá ti máa mú káwọn kèfèrí máa ń parọ́ fúnra wọn ibi ah, àwọn mùsùlùmí ti fẹ́ kú tán lòmọdínà ah, àwọn ti fẹ́ pa wọ́n tán wọn lálàáfíà mọ́ ló ń sọ náà bá sọ pé tẹ́wọ́ kọ́ dé mọ́ kábàáyì ẹ̀rìn kẹmúkẹmú wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn kèfèrí pé ah, irọ́ làwọn èèyàn wa ń pa o àwọn eléyìí ni wọ́n lálàáfíà yìí ni wọ́n ń sáré lọ yìí ni wọ́n ń rìn kẹmúkẹmú yìí ló fi di súnà fún wa lónìí ṣùgbọ́n tó wá gbé tọ́ wáfò lè fàádọ́ yà ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ á máa rìn ni. nínú súnà náà ni pé tá a bá ṣe tọ́ wáfò tẹ́lẹ̀ méje bá ti sọ pé a ṣe tọ́ wáfò yẹn tá a máa bẹ̀rẹ̀ láti ajára aṣíwájú tá a máa parí ẹ̀ sí ajára aṣíwájú padà láti sọ sẹ́yìn á wà lọ kí òun rákà méjì lẹ́yìn mọ̀kọ́mù Ibrahim bá ti sọ lẹ́ẹ̀ka tá a bá ti ń lọ bẹ̀ á ní pé wattakhadhu min maqami Ibrahim musalla tá a bá dó àbárà ìdó lẹ́yìn mọ̀kọ́mù Ibrahim ibi yẹ́wò tá a bá dó sí náà káàkiri torí pé ó ń ṣe ọlọ́run ọba ìmáàmù zori gbà wá pé tó jẹ́ pé ó ní abdullahi bin umar máa ń ṣe bẹ́ẹ̀ tó sì ṣàlàyé fún wa pé àlàkó lè so bọ̀ ọyìn kàkà tẹ̀ gbogbo ìgbà tí yẹn bá tọ̀ wá fúlé ọlọ́run ọba lẹ́ẹ̀mejì kí yóò fi rákà méjì yẹn lẹ́yìn ìgbà náà tá a bá ti tọ̀ wá fùtẹ́ a wàá gba sọ̀fà lọ àti mọ́rúwà a sọ̀bà àti sọ̀lẹ̀ ẹ̀ka àyàfẹ́ tí bá ń dá jì nìkan sí tàbí ń tọ́ méjèèjì pọ̀ òun ọ̀tún ní sílé yìí mọ́ o ṣùgbọ́n nígbà pé ájìtàmọ́ tó làwa ń ṣe tábàlọ̀ sí tọ̀wáfù lè fàádọ̀ yìí tábà sí tọ̀wáfù tán á gbà sáàyò lọ á lọ sí sọ̀fà sí mọ́rúwà bá ti sọ níbi sọ̀fà àti mọ́rúwà bá ti ṣe yẹn á sì bẹ́ẹ̀ rẹ o èyí pé tábà dé sọ̀fà á bẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ á sọ gbólóhùn Allahu akbar Allahu akbar anjaza wa'dah wa nasara abdah wa azala ahzaba law a'dah aṣọ gbólóhùn yẹn lẹ́ẹ̀mẹ́ta nísọ̀fà abẹ́rẹ́ wọn bá ń bẹ̀ a lọ sí mọ́rúwá tábà lọ mọ́rúwá tábà débi náà gírì ìbàdí sọ́lẹ̀ kan a sa eré tábà ti tayọ náà gírì yẹn a máa rìn lọ padà tábà ti dé sọ mọ́rúwá a tún sàdúrà ìbàdí sí alábi tá ó dojúkọ kíbla tá a sì ṣe méjèèjì tán bá a ti ṣe náà nìyẹn o tábà ti wá ṣètọ̀ wá fù yí tán ó ti ṣètọ́ fún wa gbogbo ohun tó ṣètọ́ fún alálàájì ló ti ṣètọ́ fún àkódà tè mọ́bì àti lè sún mọ́bì nígbà tá a bá ṣe tọ̀ wá fún ilé ìfàdọ̀ yẹn so tá a bá ṣe ṣe tọ̀ wá fún ló jẹ́ pẹ̀lú mi máa ń fi sáré kọ́kọ́ sáré lọ ṣe kó tó gbé yọ̀wá ju jámọ́ra so láì ti ṣáájú jámọ́ra yẹn so tá a bá ti wá ṣe tán òyìnbó lè dúró rọ́bì mọ́kà èyí ó kéré tó rìn ní mọ́kà so abdullahi ibn umar òun ṣàlàyé pé ní mọ̀nálẹ̀ yóò ti lọ kí yóò padà sí mọ̀nálẹ̀ padà yọ̀rọ̀ kí ṣùgbọ́n kò sí ìta mẹ́ta so a wà lọ bí omi zemzem a mú a mú omi zemzem lẹ́yìn ìgbà náà a lọ sùn sí lálọ́ sùn a padà sí yìí a wà lọ ọjọ́ mẹ́ta àti alẹ́ ní ọjọ́ ọdún yẹn alẹ́ tá a kọ́kọ́ pàdé ní alẹ́ ẹjọ́ kejì àárọ̀ rẹ̀ alẹ́ ẹjọ́ kejì ta àárọ̀ rẹ̀ alẹ́ ẹjọ́ kẹrin àárọ̀ rẹ̀ láti ṣe é nù o. wọ̀nyẹ́ mi mi fi ha alijamurat salasa kulla yawmi ba'da zawal lẹ́yìn ìgbà tóun bá yí àtàrí ni wọ́n fẹ́ jẹ́ ká máa lọ ju òkú yẹn o so tó bá gbọ́ mi yé dáadáa lè ta sọ̀rọ̀ sẹ́yìn lẹ́yìn ìgbà tí tóun bá yí àtàrí wọ́n fẹ́ jẹ́ ká máa lọ ju àwọn òkú sábà sọ̀yà àti lè kó lè jamura aṣọ fún wa pé jámúrà yẹn pé mẹ́ta jámúrà kọ̀ọ̀kan a máa ju òkò méje méje síbẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ìṣàlàyé eléyẹn lọ́tọ̀ kó lè bàyè assalamu alaikum warahmatullahi wabarakatuh.